ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí ni agbára ọ̀rọ̀ a ó kà láti inú ìwé Jẹ́nẹ́sísì orí kẹtàdínlógún ẹsẹ̀ karùn-ún tí ó sọ wípé bẹ́ẹ̀ lé a kì yóò sì pe orúkọ rẹ ní abrahamu mọ́ bí kò ṣe abrahamu lé orúkọ rẹ yóò jẹ́ nítorí tí mo ti sọ ọ́ di bàbá orílẹ̀-èdè púpọ̀ arákùnrin kan bẹ ní ìgbà kan rí tí à ń pe orúkọ rẹ̀ ní abraham ẹni tó jẹ́ aláìlọ́mọ fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìgbé ayé rẹ̀ ó bá ọlọ́run pàdé ọlọ́run sì ṣe ìlérí fún wípé aya rẹ̀ ẹni tí kò tilẹ̀ ṣe fún gẹ́gẹ́ bí ìṣe obìnrin mọ́ yóò bí ọmọ fún abraham gba ọlọ́run gbọ́ nípa ọ̀rọ̀ rẹ̀ ó sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́run nípa pípe ara rẹ̀ ní abrahamu eléyìí tí ó túmọ̀ sí bàbá orílẹ̀-èdè púpọ̀ òun àti aya rẹ̀ sì jẹ́ aláìlọ́mọ nígbà tí gbogbo eléyìí ń ṣẹlẹ̀ ó tiẹ̀ sì ṣeé ṣe kí àwọn ènìyàn máa fi wọ́n rẹ́rìn ṣùgbọ́n ta ni ó rẹ́rìn ní òpin ohun gbogbo kò tó láti lè yan ìgbé ayé tí ọlọ́run bùkún fún tàbí láti kàn máa ronú nípa rẹ̀ a gbọ́dọ̀ ní ìṣẹ́ra ẹni tó tó láti máa sọ ohun tí a gbàgbọ́ yàtọ̀ sí àwọn ohun tí a rí ẹ lè wo ìwé lúkù orí ìkẹfà ẹsẹ̀ karùndínláàdọ́ta àti ìwé mákì orí ìkejìlá ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n sísọ ohun tí a gbàgbọ́ jẹ́ àmì ìgbàgbọ́ wa àti ohun tí ó ń fún ìgbàgbọ́ wa ní agbára ìgbàgbọ́ a sì máa mú èsì àti èrè wá ìwé òwe orí ìkejìdínlógún ẹsẹ̀ kọkànlélógún fi yé wa wípé ahọ́n wa ní agbára púpọ̀ lórí ayé wa ẹ jẹ́ kí a yàn láti máa sọ àwọn ọ̀rọ̀ tí ó dára lórí ayé wa ní ìgbà gbogbo gẹ́gẹ́ bí onígbàgbọ́ kò yẹ kí a máa sọ̀rọ̀ tí ó wá láti ipa ẹ̀rù ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tí yóò máa ru ìgbàgbọ́ wa sókè ẹ máa lọ sínú ayé lónìí pẹ̀lú ìpinnu láti máa sọ ọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà láì fi ṣe ohun tí ó ń ṣẹlẹ̀ sọ iyè sí gbogbo agbọn ayé rẹ àdúrà gbàdúrà fún oore ọ̀fẹ́ ọlọ́run láti gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ àti láti máa kéde ọ̀rọ̀ rẹ̀ ní gbogbo ìgbà láì fi ṣe ohun tí òun là kọjá. àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan eléyìí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣẹ̀dá yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò wọ̀nyí tí ẹ bá ń bá wa ká lọ láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà láti inú ìwé Jòhánù kejì ìwé Jòhánù kejì ẹ máa bá wa kà lọ. ìwé kejì ti Jòhánù èmi alàgbà ni mo kọ ìwé yìí sí àyànfẹ́ arábìnrin àti àwọn ọmọ rẹ̀ àwọn tí mo fẹ́ràn ní tòótọ́ kì í ṣe èmi nìkan ni mo fẹ́ràn rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n mọ òtítọ́ ni nítorí òtítọ́ tí ó ń gbé inú wa tí ó sì wà pẹ̀lú wa yóò wà títí láé oore ọ̀fẹ́ àánú àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá àti láti ọ̀dọ̀ Jésù Kristi ọmọ bàbá yóò wà pẹ̀lú wa nínú òtítọ́ àti ìfẹ́ mo láyọ̀ púpọ̀ nítorí mo ti rí àwọn tí wọ́n ń gbé ìgbé ayé òtítọ́ nínú àwọn ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí a ti gba òfin lọ́dọ̀ baba nísinsìnyí mo bẹ̀ ọ́ arábìnrin kì í ṣe pé mò ń kọ òfin tuntun sí ọ yàtọ̀ sí èyí tí a ti ní láti ìbẹ̀rẹ̀ pé kí a fẹ́ràn ọmọnìkejì wa èyí ni ìfẹ́ pé kí a máa gbé ìgbé ayé gẹ́gẹ́ bí àwọn òfin Ọlọ́run bí ẹ ti gbọ́ láti ìbẹ̀rẹ̀ òfin yìí ni pé kí ẹ máa rìn nínú ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́tàn ti dé inú ayé àwọn tí kò jẹ́wọ́ pé jésù kristi wá nínú ara ènìyàn àwọn yìí ni ẹlẹ́tàn àti alátakò kristi ẹ ṣọ́ra kí ẹ má bàa pa iṣẹ́ tí ẹ ti ṣe run kí ẹ lè gba èrè kíkún ẹnikẹ́ni tí kò bá máa gbé inú ẹ̀kọ́ kristi ṣùgbọ́n tí ó bá tayọ rẹ̀ kò mọ ọlọ́run ẹni tí ó bá ń gbé inú ẹ̀kọ́ Kristi mọ bàbá àti ọmọ bí ẹnikẹ́ni bá wá sọ́dọ̀ yín tí kò mú ẹ̀kọ́ yìí wá ẹ má gbà á sílé ẹ má tilẹ̀ kí i kú àbọ̀ ẹni tí ó bá kí i di alábàápín nínú àwọn iṣẹ́ burúkú rẹ̀ àwọn nǹkan tí mo fẹ́ bá yín sọ pọ̀ ṣùgbọ́n n kò fẹ́ kọ sínú ìwé mo ní ìrètí àti wá sọ́dọ̀ yín kí a bá lè jọ sọ̀rọ̀ lójúkojú kí ayọ̀ wa lè di kíkún àwọn ọmọ àyànfẹ́ arábìnrin rẹ kí ọ. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a ni yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí ká sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.